clear video coverage for your events? Then think of MET Media Services. This is where you can get your total package of media. MET also have online TV that's full of entertainment, informative, educative programs to promote your products and services, political rallies, and social events on social media. MET also has ITC Training Center. MET Media Services is situated at MET Shopping Complex, top floor, Bola Isokun, Oyo, Oyo State. Telephone 0806 993 2842 and 0701 663 2134. You can also join our online live streaming TV at MET Online TV on Facebook, MET TV on Instagram, MET Television on YouTube, MET Media Services for your modern broadcasting comforts. Kábíyèsí Elédùmarè lórí ètò Yorùbá gbọ́n lónìí ọba bẹbẹ tí ń bẹ síwájú káyé tó bẹ ọba tí ń bẹ lọ́ngbà táyé ń bẹ ọba tí ó máa wà nígbà tí ò ní sáyé mọ́ kò má wọ mi àṣà o. àṣà o. kò má o. Odùduwà Odùduwà àṣà ń wọ mi àṣà ń wọ o àṣà o. ó má má ti wọ. orí ètò Yorùbá Gbọ́n lẹ já sí o ẹ gbádùn mi lónìí bíi kàn sí nǹkan ṣùgbọ́n síwájú ohun gbogbo ìbọn ọlọ́run là kọ́kọ́ ọba bẹbẹ tí ń bẹ síwájú káyé ó tóbi ọba tí ń bẹ lọ́ngbà táyé ń bẹ ọba tí ọmọ wà nígbà tí ò ní sáyé mọ́ kúnlẹ́kúta gẹ́gẹ́ bí alágbálúgbó omi ọba mi òkú dẹ̀dẹ̀ tẹ́rùtẹ́rù ọba àwọn àgbà ọlọ́run tó tóbi tí tóbi rẹ̀ ọ̀ láfiwé ọba tó tóbi tóbi rẹ̀ ọ̀ láfijù ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo lẹ̀kílẹ̀ eléti gbóǹgbàròyé eléti lukara bí ajere ọba lánàá ọba lónìí elédùmarè tó dọ̀la bọ́ ọ̀bá bọ́lọ̀ ń jà tọ́ ọ̀bọ́ lọ́n bínú bá ń ṣe kábíyèsí fọlọ́wọ́ ọ̀bá níbi gidi tó ọ̀bá wà kábíyèsí o elédùmarè ibà òun lè ríjú tó fi dẹ̀rùn rí olúgbó tó bá rí bẹ́ẹ̀ dókítà wálé ọmọ òkunrin lámojúbà lórí ètò lónìí ibà ọkùnrin ibà obìnrin ibà ọmọdé ibà àgbàlagbà ibà lọ́wọ́ onílé ibà lọ́wọ́ àlejò ìbà lọ́wọ́ kínní tó doríkodò tí ò somi ìbà lọ́wọ́ ìyámà tó doríkodò tí ò ṣẹ̀jẹ̀ dókítà wálé ọmọ òkunlọ́lá mo rí bà lónìí nítorí pé kínní ewúrẹ́ tó wọlé tí ò júbà lọ́jọ́ sí irú wọn lọ́dẹran àmúpaléyá àgùntàn bọ̀lọ̀jọ̀ tó wọlé tí ò júbà irú wọn lọ́dẹran àmúbọ̀rìṣà dókítà wálé ọmọ òkunlọ́lá mo júbà lórí ètò yorùbá gbọ́n lónìí gbogbo ayé ẹ̀jẹ̀ ojú mi ṣe bákan náà ẹ̀wẹ̀ Ah, lórúkọ gbogbo àwọn tí à ń jọ mú ètò yorùbá gbọ́n wá sétí ìgbọ́yìn àtojúwòrán yín lónìí bẹ̀rẹ̀ látòrí aláṣẹ iléeṣẹ́ yìí ọ̀jọ̀gbọ́n olóyè olúwaṣínà ọmọ ìjẹ́dìran aláṣẹ iléeṣẹ́ wa ní Emity online tv and media services èyí tó fi uk ṣe bùgbé ṣùgbọ́n bí bàbá ṣe wà nílùú òyìnbó yẹn ẹ sì máa rò pé wọ́n ń bẹ lọ́dọ̀ wa ni nítorí pé wọ́n ń fún wa ní kíni wọ́n ń fún wa ní àmójútó yẹ ẹ wọ́n ń tẹ̀lé wa wọ́n ń tẹ̀lé wa bí ìgbà tí adìẹ òkòkò ẹ tí ń ṣe kíni tí ń ọmọ rẹ ẹ bẹ́ẹ̀ bákan náà Samuel ọmọ Adéyẹmí amójú ẹ̀rọ ẹ́ àti kíni àti kameraman mi ayàwòrán mi ti ń jẹ́ ẹ̀rí mi wò ń lé kétékété orí ọmọkùnrin náà gbé ọ̀pọ̀ <laughs> Samuel ọmọdé ẹ̀mí orí rẹ̀ ò ní dàrú o ọlọ́pọlọ òyìnbó ọmọ ọmọ ṣe ni ò ní ṣìṣe bákan náà ẹ̀wẹ̀ ni mò ń kí Lékan Adébáyọ̀ ọlọ́wọ́ bọ́tìnì ọlọ́pọlọ òyìnbó lò náà ọlámilẹ́kan adébáyọ̀ ojú òní tì ọ́ òní ṣìṣe lórúkọ gbogbo wa ni mò ń mú ètò yorùbá gbọ́n wá sétí sójú wòran yín lónìí àti sétí gbọ́ yín ẹ máa bá wa kálọ ẹ gbádùn wa bí kà sí nǹkan bẹ́ẹ̀ bó ti gbádùn tí tọmọ yorùbá gbádùn ẹ̀kọ́ yẹn gan ní gbogbo ìgbà ni mo máa ń sọ wípé ètò yìí ètò yorùbá gbọ́n àwọn kan la fi sọ rí àwọn bíi tani àwọn bíi bàbá mi àtàdá ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà igi jẹ́gẹ́dẹ́ ọmọ láwọyé àgbàgbà tó ń tọpẹ́ agbòkè ọ̀hún ni tódòtódò bí èèyàn kan bá kọ̀ pé ọ̀hún ni olúwa rẹ̀ ní òbíjà wa ẹ̀ ń bá kálá ara wo olúwa rẹ̀ ní wá pọn àti pé ìjì ọdẹ gòǹgò tómitómi àní ọmọ sọ ògùn mọ́ bàbá ń ṣe bí odó bí odó baba ń ṣe bí ọlọ bí ọlọ bàbá ń ṣe kan rìgìdì tí jíkọ lákòókò ọ̀gànjọ́ yíkí yíkí aboògùn gbígbé lájà ipá èkúté ilé ọ̀ka òòsà ibi yíkí lọ́mọ abinú fún àtàdá tí bímọ lọ́rọ̀ ẹgbẹ̀ndínlógún ọdún àtàdá òpó má bìí mi lọ́rọ̀ tí ń lè sọ ẹja ṣe kábíyèsí fáláàfin ọ̀yọ́ kábíyèsí o bàbá mi àtàdá ikú bákan náà la fètò yìí sọrí bàbá olóyè ọmọ àtàdá ikú bàbá yèyé ọmọ aláṣẹ kejì wa aláàjì chief dáúdà Ojo àkàndé atayese atayese <laughs> èèyàn làwọn eléyìí atasa àti gbogbo nǹkan yorùbá ni wọ́n ń gbé lárugẹ àdúpẹ́ lọ́wọ́ yín fúnrú ẹ̀dá tọ́lọ̀ ń dá yín tẹ̀ ń ran onílé lọ́wọ́ tẹ̀ ń ran àlejò lọ́wọ́ bákan náà la fi ètò yìí sọrí bàbá wa olóyè samuel túndé ẹgbẹ́dòkun akọgun baálẹ̀ àfìjàgbọ̀n fìgbàdàn láàánú bákan náà la fi ètò yìí bàbá wa àgbàwo olóyè Ifákáyọ̀dé ọmọ Òkèdìran alárawo àrólé Ifá lára àwọn tí wọ́n ń gbé àṣà Yorùbá gbọ́n tí wọ́n ń gbé àṣà Yorùbá gbọ́n lárugẹ òun ni bàbá wa ara àwọn tí wọ́n ń gbé àṣà ìran Yorùbá lárugẹ òun ni bàbá wa olóyè Ifákáyọ̀dé ọmọ Òkèdìran wa bàbá ojú òní tìyìn ẹ ní sísè bákan náà la fi ètò ìsọrí Alhaji Chief Sulaiman Ọláwálé alájá atúfètò yìí sọrí ọ̀dọ́mọdé ọlọ́lá alhaji olóyè muideen ọmọ babalọ́lá ó ń ṣe fàlejò ó ń ṣe fónílé ojú òní tí ó ní ṣíṣe kádàrá tiẹ̀ tọ̀ yàn ó ló ń ṣiṣẹ́ tọ̀ hmm, ẹlòmíì yan rí kọ́ wáyé kọ́ wá báyé jẹ́ àwọn kan sì yan rí kí wọ́n wáyé kí wọ́n wá táyé ṣe kí wọ́n ràn àwọn èèyàn lọ́wọ́ ara wọn ni muideen babalọ́lá wà ojú òní tí ó ní ṣíṣe kó tó di wípé màá bọ́ sí abala ọ̀rọ̀ ọgbọ́n ẹja kọjá sójú ọjà lọ́hùn-ún ká lọ wo ohun tí à ń tà ká lọ ṣèpolówó ohun tá à ń tà torí pé ìpolówó ọjà báyìí òun ni Yorùbá pè ní agúnmu òwò trado trado trado trado ọlọ́ọ̀ni kì í ṣe èèyàn iléeṣẹ́ trado medical center tí mùsèmùsè wọn dá gánjá tí wọ́n fi ń ṣètọ́jú èèyàn lárùn kan tàbó míì nípa oríṣiríṣi ewé àtẹ̀gbò tásẹ̀dá fi jíǹkì wọn iléeṣẹ́ ìbàgbà trado medical center lásẹ̀dá fi fún wa lákòókò yìí o irú àìsàn wo ni bọ́ ọ fínra ta kankan lọ ra àwọn ọjà tiẹ̀ lọ́dọ̀ wọn o àjẹbí ìdánni ìdákọ́lẹ̀ àtọ̀sí ìtọ̀ ṣúgà ikọ́ obìnrin tí ń ṣàwọn bẹ́ẹ̀ lọ ẹ̀jẹ̀ alọ́sọ́dọ̀ olóyè compound ọ̀dẹ̀ aláre Phone number wọn rẹ̀ o oh eight o oh three zero six one five nine four five àní fàìsàn ló gbà bàbá saragiri ni ló sọ bẹ́ẹ̀. adúpẹ́ ẹ̀ káàbọ̀ padà láti ojú ọjà. àṣà o. kò bá wọ mi àṣà ó. àṣà Yorùbá ẹ méjì ọ̀hún. Odùduwà Odùduwà àṣà ń wọ̀ mí àṣà ń wọ̀ mí àwọn adáṣà padà sílẹ̀. Odùduwà o Odùduwà bàbá ńlá bàbá ńlá bàbá ńlá wa nílẹ̀ Yorùbá kí rẹ̀ ọ̀ràn wá lọ́wọ́ kọ́mọ̀jẹ̀ kásà Yorùbá kọ́mọ̀jẹ̀ ọ̀pá. olúwa jọ̀ọ́ ẹlẹ́dàá àràn yorùbá jọ̀ọ́ má jẹ́ kí àṣà yorùbá má jẹ́ ọ wọlẹ̀ ràn wá lọ́wọ́ ìwọ nìkan ló lè ràn wá lọ́wọ́ tí àṣà àràn yorùbá tí òfin ní wọlẹ̀ abala tí mo wà báyìí tàbí kí n sọ pé ìpele tí mo wà ó ní ìpele ọ̀rọ̀ ọgbọ́n ọ̀rọ̀ ọgbọ́n tòní ni pé kí ló mú wáyé ìbéèrè ni nígbà tó ń bọ̀ wáyé dákọ̀ tó mú wáyé fún mi ṣé ìgbà tó ń bọ̀ wáyé o múlé lọ́wọ́ ìgbà tó ń bọ̀ wáyé ṣé o mú ọkọ̀ lọ́wọ́ ìgbà tó ń bọ̀ wáyé ṣé o kó aṣọ lọ́wọ́ ìgbà tó ń bọ̀ wáyé ṣé o kó bàtà lọ́wọ́ ìgbà tó ń bọ̀ wáyé ṣé o móyè lọ́wọ́ ìgbà tó ń bọ̀ wáyé ipò o ò mú nǹkan o ò sì ní mú nǹkan kan lọ kí dara láàmú sí kí dara láàmú Si? kò sẹ́ni kankan tó mú nǹkan kan wáyé ńgbà tá à ń bọ̀ wá kò sì sẹ́ni kankan tí ó mú nǹkan kan padà lọ kó o lè mọ̀ pé a mú nǹkan kan wáyé a sì ní mú nǹkan kan lọ ta lórí tó kú tí wọ́n sin ilé rẹ̀ tó kọ́ tí wọ́n sin mọ́ ta lórí tó kú tí wọ́n sin káà rẹ̀ tó rà tí wọ́n sin mọ́ tí wọ́n bá sin mọ́ òkú ò ní sùn wọ́n ó tún hu bí gbogbo èèyàn hu àwọn alọ́kọ́ ló ń kígbe ọ̀lọ́ hu wọ́n yọ òkú jùlẹ̀ wọ́n gbé ọkọ̀ lọ. kò sí ní tó mú wá mo fẹ́ kó o ayé ní pé ntí tí mo fẹ́ ṣe ìtọ́ bá tí ọba bá sì ṣe ọlọ́run ṣeun ń lo fi lè gbádùn ayé ọba fagidi wá nǹkan tọ́ rí o lè gbádùn rẹ̀ tọ́ o bá wá aya tọ́ rí o gbádùn rẹ̀ tọ́ wá ọmọ ọmọ náà ọmọ nta ọmọ pálándorí ẹ tọ́ ọ bá fagídí wá ilé kíkọ́ tọ́ ọ bá kọ́lé ọ̀tọ̀ ò lè gbádùn rẹ̀ tọ́ ọ bá fagídí wá ọ̀nà láti rọkọ̀ tọ́ ọ bá rọkọ̀ tán ò lè gbádùn rẹ̀ kí ló wá dé kí ló dé ẹ tọ́ ọ bá fagídí wá pò tọ́ ọ bá dé pò ọ̀tọ̀ ò lè gbádùn rẹ̀ nítorí náà kò sí ní tá a mú wáyé kò sí ní tá a mú lọ ẹ jẹ́ àṣàyé pẹ̀lẹ́ ẹ jẹ́ àṣàyé pẹ̀lẹ́ ẹ jẹ́ àṣewé gbíjẹ́ mọ́wọ́ ìdí ni pé tọ́ ọ kọ́lé ogún tó ń ra mọ́tò ẹgbẹ̀fà o ò lè wọ mọ́tò méjì bọ̀ lẹ́ẹ̀kan náà kí wọ́n pé wọ́n lọ ń bẹ́nu ọkọ̀ tó ti ń bẹ́ wájú wọ́n náà tó ń bẹ́nu ọkọ̀ tó wà lẹ́yìn kò ṣeé ṣe tó o bá kọ́lé mẹ́wàá o ò lè sun yàrá méjì pọ̀ hmm? kò ṣeé ṣe tó o bá sì lówó lówó lówó lówó lówó lówó lówó lówó lówó níbi wọn bá oúnjẹ tó o lè jẹ ẹ tó o bá ti jẹ jù báyìí ò ní gbádùn ara rẹ mọ́ kí wọ́n á ló dé kò sí ní tá a mú wáyé kò sí ní tá a mú lọ ọ̀rọ̀ ọgbọ́n tó nínú lórí ètò Yorùbá Gbọ́n ah báyìí mo fẹ́ kán agba mi ètò lóní rabaji gan àti lóní rẹ̀gẹ̀dẹ̀ fín kí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí lórí ètò Yorùbá Gbọ́n. wọ́n mi lọ. fọwọ́sowọ́pọ̀ nítorí pé ìkan parapọ̀ nìkan fi mọ́lé èèrà parapọ̀ ni wọ́n fi màgìyàn ẹ já fọwọ́sowọ́pọ̀ kájọ gbé àṣà Yorùbá kájọ gbé e lárugẹ ìdírè tí mo fi ń sọ fún yín ní gbogbo ìgbà pé kẹ́ ẹ wá polówó ọjà yín lórí ètò Yorùbá gbọn ẹ wá kéde lórí ètò yìí ní orí ètò Yorùbá gbọ́n tá a ní lọ́kàn ni pé ká gbé àṣà ìran Yorùbá ká gbé lárugẹ ẹ̀yin náà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ntẹ́ ẹ bá ní láti fi ràn wá lọ́wọ́ kétò yorùbá gbọ́n yìí ọmọ bá parun láti jọ gbé àṣà yorùbá lárugẹ ẹ fi ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà àbẹ́ fẹ́ ṣe ìkéde ẹ àbẹ́ lóńkó tẹ́ fẹ́ fi ràn wá lọ́wọ́ ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three three six nine four one one four zero eight zero three three six nine four one one four ẹ pè mí tẹ́ ẹ fi ti yín tẹ́ ẹ fi gbé tiwa lárugẹ káwa náà fi tiwa ká gbé ti lárugẹ lórí ètò Yorùbá gbọ́ lónìí ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí òun ni wọ́n ń pè ní àròkò àròkò àròkò kí ni Yorùbá ń pè ní àròkò pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ la ń gba ẹ súnmọ́ bí o ẹ̀yin ọ̀dọ́ ẹ wá gbọ́ o ẹ̀yin ọ̀dọ́ la ń gba ẹ máa wò ó iléeṣẹ́ Emity online tv and media services ẹ máa bá wa sí ààrẹ ẹ máa bá wa láìkì ẹ eh, ẹ máa ba wa láìkì ẹ n tá a fẹ́ lónìí yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ mi ò gbọ́ rí àròkò dàbí lẹ́tà kíkọ láyé òde òní àròkò jẹ́ ọ̀nà kan gbòógì táwọn baba wa láyé àtijọ́ tí wọ́n fi máa ń bára wọn sọ̀rọ̀ bí ìgbà táwa náà ń kọ lẹ́tà síra wa lóde òní bí ìgbà táwa ń send message síra wa lórí ẹ̀rọ ayélujára bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun ló ṣe rí àròkò àròkò òun ni ọ̀nà ìbára ẹni sọ̀rọ̀ ọ̀nà tá à ń gbà bára wa sọ̀rọ̀ láyé àtijọ́ ó dàbí lẹ́tà tá à ń kọ síra wa lóde òní láyé àtijọ́ àròkò tí àwọn baba wa bá fẹ́ pàròkò sí yàn ó ní àwọn nǹkan kan tí wọ́n máa ń lò àwọn nǹkan tí wọ́n máa ń lò yìí là ń korúkọ rẹ̀ ní ìránṣẹ́ ìránṣẹ́ ìránṣẹ́ ni bí àmì bí ohun tá a lè fojú rí tí a fi ránṣẹ́ sí yàn torí pé à ń ránṣẹ́ sí yàn òun ni wọ́n fi ń pè ní ìránṣẹ́ àwọn ìránṣẹ́ yẹn ó wá póríṣiríṣi omi lè jẹ́ páálí ìsáná tọlọmọnú omi lè jẹ́ páálí ìsáná tọ́jẹ́ òfìfo nígbà tí ìsáná ò tí dé omi lè jẹ́ kòròfo ògbìn omi lè jẹ́ ọta ọta tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kìí sọta àbọ̀n o òkúta òkúta tí mo dán báyìí tí wọ́n ń pè ní òkò Ṣàngó òkúta ọta ó wà lára ìránṣẹ́ táwọn Yorùbá máa ń lò láyé àtijọ́ láti bára wọn sọ̀rọ̀ omi ni èso èso gi lára àwọn. Wọn n tí yorùbá máa ń lò láti bára wọn sọ̀rọ̀ láyé àtijọ́ òun ni èso wà ó lè jẹ́ èso ọsàn ó lè jẹ́ èso palábẹ́ ó lè jẹ́ èso mọ́ngòrò ẹ́ kọ́sà ti jẹ́ èso òmíì ni eegun eegun eegun ẹran wọ́n máa fi pàrokò síyàn òmíì ni àkúfọ̀ àwo àwo tó fọ́ mm, àwo póríṣiríṣi àwo ìgbàlódé ń bẹ àwo ayé àtijọ́ ń bẹ àwo ayé àtijọ́ tí wọ́n fi ń jẹun láyé àtijọ́ ìkòkò ni bí àwo náà wọ́n ṣe mọ́ tí wọ́n fi ń jẹun èyí yòówù tí ìbá jẹ́ tó bá ti jẹ́ àkúfọ́ rẹ̀ wọ́n máa fi ń pa àrokò bákan náà ni Yorùbá máa ń lo aṣọ pupa láti paroko aṣọ pupa bákan náà ẹ̀wẹ̀ oní Yorùbá máa ń lo osùn àti ọṣẹ láti paroko ọ̀pọ̀ ṣùgbọ́n díẹ̀ tí mo fẹ́ sọ fún wa lónìí nù oríṣi bíi méje làá gbéyẹ̀wò lórí ètò Yorùbá gbọ́n lónìí kí ni àròkò báwo ni Yorùbá ṣe ń lo àròkò kí ni Yorùbá ń lò gẹ́gẹ́ bí àmì èyí tá a pè ní ìránṣẹ́ àwọn ni nǹkan tá a fẹ́ gbéyẹ̀wò lórí ètò Yorùbá gbọ́n lónìí nítorí náà ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kó tó di wípé àákànlágbá mi ètò ẹjẹ́ àtò kọjá sọ ojú ọjà kálọ̀ polówó ntàntà kó tó di pé àkàlàgbà mi ètò. Trado trado trado trado ọlọ́ọ̀ni kì í ṣèèyàn ilé iṣẹ́ Trado Medical Center tí mùsèmùsè wọn dá gánjá tí wọ́n fi ń ṣètọ́jú èèyàn lárùn kan tàbọ̀ míì nípa oríṣiríṣi ewé àtẹ̀gbò tásẹ̀dá fi dínkì wọn iléeṣẹ́ ìbàgbà Chadu medical center lásẹ̀dá fi fún wọn lákòókò yìí o irú àìsàn wo ni bọ́ fínra ta kankan lọ ra àwọn ọjà tiẹ̀ lọ́dọ̀ wọn o àjẹbí ìdánni ìdákọ́lẹ̀ àtọ̀sí ìtọ̀ ṣúgà ikọ́ obìnrin tí ń ṣàwárí ẹ̀dà ọ̀pẹ́ ẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀jẹ̀ alọ́sọ́dọ̀ olóyè company ọ̀dẹ̀ aláre ó nọ́mbà wọn rẹ̀ o oh eight three zero six one five nine four five àní fàìsàn ló gbà bàbá saragiri ni ló sọ bẹ́ẹ̀. àdúpẹ́ ẹ káàbọ̀ padà látọjú ọjà ní ọjọ́ Wednesday tí ń bọ̀ yìí alárùbá òun ni mo fẹ́ ṣe ìrántí ọdún kẹfà tí màmá mi jáde láyé màmá mi àjíkẹ́ oníkòyí ọmọ àgbà ti yá àrùn ọmọ bẹ́rẹ̀ ọmọ bẹ́rùn ọmọ dára ọmọ dápa ọmọ amúdàmúmú tẹ́ ẹ bánà ẹ̀ lórí ẹ̀ lólùfò kúrúrú wá bóníkòyí dìde ogun adé orí wọn nídùn kò ha kò ha màmá mi àjíkẹ́ ọmọ baálé odò ògùn ó pé ọdún mẹ́fà gẹ́rẹ́gẹ́ ní october twenty seven lọ́jọ́ alárùbá tí ń bọ̀ yìí wednesday tí màmá mi ti fi ààyè yìí sílẹ̀ a sì rántí á sì rántí màmá ìwọ tó ń wò mí wọn náà bá ní nǹkan tó fún mi tá a fi sì rántí màmá mi ara rẹ̀ lára rẹ̀ eh, ara rẹ̀ lára rẹ̀ hmm, kò dìgbà tó o bá ní ten thousand kò dìgbà tó o bá hundred thousand hmm, yòówù tó o bá ní tó o bá fún mi ara ẹ̀ ní eh, ẹ fi nǹkan ránṣẹ́ sí mi eh, ẹ fi nǹkan ránṣẹ́ sí mi mo fẹ́ sì rántí màmá mi ní ọjọ́ àlàrúbá tí ń bọ̀ yìí Wednesday October twenty seven mo fẹ́ ṣe níwọ̀n bá ní ìṣe o <laughs> tó o bá fẹ́ fi nǹkan ránṣẹ́ sí mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three three six nine four one one four lẹ́ẹ̀kan sí i tó o bá fẹ́ fi nǹkan ránṣẹ́ sí mi mo fẹ́ ṣèrántí màmá mi lọ́jọ́ alárùbá tí ń bọ̀ yìí Wednesday October twenty seven pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tó o bá ní ohunkóhun tó o fẹ́ fi ràn mí lọ́wọ́ zero eight zero three three six nine four one one four òmíì ni pé bóyá o lẹ́bùn owó tó fẹ́ bùn mi níbi ìrántí màmá mi tí mo fẹ́ ṣe jẹ́ n fún ọ ní account number mi first bank account ni màá fún ọ thirty twenty eight fifty six fifty five thirty nine Òkúnlọ́lá Emmanuel Adéwálé òní account name account number mi lẹ́ẹ̀kan sí thirty twenty eight fifty six fifty five thirty nine tó o bá ní nǹkan kan tó o fẹ́ fún mi fún ìrántí màmá tó bí mi lọ́mọ màmá mi tó bí mi lọ́mọ tó jẹ́ ọmọ rí mi wò tó jẹ́ mọ́ ṣètò kọ́ ọmọ gbádùn rẹ̀ mo fẹ́ ṣèrántí màmá mi lọ́jọ́ àlàrúbá Wednesday October twenty seven tí ń bọ̀ yìí tó bákan náà ẹ̀wẹ̀ tó bá di December twenty one màá ṣe forty years forty one years on stage ní fẹ́rẹ́ jógí torí ní. Ah, December twenty one twenty twenty ni mo ṣe forty years of stay mo ṣe gan táyé gbọ́ tọ̀run mọ̀ hmm, àwọn aráàlú òyìnbó gan wá bá mi ṣe nígbà náà ará Èkó wa ará Àbújá wa ará ilẹ̀ Ìgbò wa ará ilẹ̀ Haúsá wa a ṣe gan tọ́pọ̀ ní hòtẹ́ẹ̀lì kan ní tí wọ́n ń pè ní ky ibẹ̀ láti ṣe nígbà náà ṣùgbọ́n léyìí mi ń ṣe púpọ̀ mi ń ṣe púpọ̀ ṣùgbọ́n mi ò lè mọ̀ rántí tó tó bá di december twenty one màá ṣe forty one years of stay ní fẹ́rẹ́ jùgí tó bá di ìjọ kẹta rẹ̀ december twenty three lọ́jọ́ bí mi so màá ra ṣe papọ̀ ẹ mọ̀ múra lẹ̀ o ẹ mọ̀ múra lẹ̀ tó àròkò là ń sọ̀rọ̀ lé lórí lónìí lórí ètò Yorùbá gbọ́n àròkò àròkò <laughs> nǹkan àkọ́kọ́ tá a fẹ́ gbé yẹ̀wò gẹ́gẹ́ bí ìránṣẹ́ táwọn Yorùbá máa ń lò tí wọ́n bá fẹ́ pàrokò fún yàn ó ní ìsáná páálí ìsáná tó bá yẹ pé ìtò ní ọmọ nú ni ó ní ìtumọ̀ tá a yẹ pé kòròǹfò lásán ni ó ní ìtumọ̀ láyé ọjọ́ sí ìgbéyàwó ní ọ̀wọ̀ gan-an ọlọ́wọ̀ gan-an obìnrin tí ó bá ṣèyàwó ò tí ì mọkùnrin obìnrin tí ó bá ṣe ìyàwó kì í ṣe pé òní ọkọ jùbọ bìkan lọ ní òpónú rọkọ obìnrin tó bá ti tó ọkọ ní àti ọkùnrin tó bá ti tó ìyàwó fẹ́ wọn lọ sọ fún bàbá wọn pé àkókò tó mo fẹ́ ṣe nǹkan báyìí wọ́n wàá wà alárinà alárinà ni ó ìyàwó wọ́kọ alárinà ni ó ọkọ wáyàwó kì í ṣe pé èèyàn kan pàdé ara wọn ní ẹsẹ ògbèjì lẹ́ẹ̀mọ́mọ́ ìdìmọ́ra yín èké ló ti dáyé lásà dípò mu tí wọ́n bá wá ṣe é báwọn tí wọ́n bá ṣe é báwọn tó bá alẹ́ ọjọ́ ìyàwó tó dalẹ́ ọjọ́ ìyàwó. MT television your comfort television. nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé wọ́n tẹ aṣọ funfun lálẹ́ ọjọ́ tí wọ́n ṣèyàwó mọ́júmọ́jọ́ kejì wọ́n tẹ aṣọ funfun sí orí ẹní níbi tọkọ àtìyàwó sùn ibẹ̀ lọ́kọ àtìyàwó ti ṣàṣepọ̀ àṣepọ̀ àkọ́kọ́ nígbà àkọ́kọ́ tọkọ ọkọ ṣe rí tíyàwó ọkọ ṣe bọkọ bọ́kọ bá tiẹ̀ ti ṣe àṣìṣe tó ti ṣe kò lè hàn ṣùgbọ́n ìyàwó ọgbọdọ ṣàṣìṣe ìyàwó ọgbọdọ mọkùnrin kankan kó tó ṣe ìyàwó tọba di kejì aṣọ funfun tí ń làwọn àgbàlagbà béèrè aṣọ ẹ lánàá dà tí ọkọ ọkọ n tí wọ́n wá sí ni pé wọ́n wá mú ìsáná tó kún fọ́fọ́fọ́ wọ́n wá ṣe oúnjẹ tó pọ̀ wọ́n wá mú ìsáná pé kí àwọn èèyàn lọ fún òbí ìyàwó pé ọmọ tí wọ́n fún àwọn o ọmọ tó dápé ni wọ́n tọ́ ọmọ wọ́n rí tọ́ wọ́n kọ́ ọmọ wọn ọmọ wọn gbẹ̀kọ́ so oúnjẹ tí wọ́n gbé lọ́hùn ni pé kí wọ́n fi sàríyá àtẹ̀mú àtọ́tíkà pé wọ́n bímọ wọ́n rọmọ gidi bí ìsáná tó kún ó túmọ̀ sí wípé ọmọ gidi ni wọ́n bí ọmọ gidi ni wọ́n bí ṣùgbọ́n tó bá ṣe pé nígbà tí wọ́n sùn tí wọ́n tẹ́ aṣọ funfun mọ́jú táwọn àgbàlagbà béèrè aṣọ tí wọ́n mú aṣọ jáde táṣọ funfun tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ ó túmọ̀ sí wípé ìyàwó òun wọ́n ti jábàálẹ̀ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkọ rẹ̀ ọ̀bá ńlé ntí wọ́n wá táwọn àgbàlagbà wá ṣe ni pé ìsáná òfìfo tí ò ní nǹkan kan ní kòròfo ìsáná wọn ò ní ṣe ń jẹ wọn ò ní ṣe nǹkan kan wọn ò rán àwọn géńdé méjì pé kí wọn lọ fún àwọn òbí ìyàwó ń pé ọmọ yín èso ọmọ gidi òfìfo àgbá lọmọ yín òfìfo àgbá tọmọ yìí dáadáa kọ́ lẹ́kọ̀ọ́ dáadáa tọ́wọ́ ẹ kọ kọ́ lẹ́kọ̀ọ́ dáadáa ni ọkọ rẹ̀ ọba ńlé tọ́wọ́ ẹ pé kọ́ lẹ́kọ̀ọ́ dáadáa ni ọkọ rẹ ni ó bá àbálé rẹ̀ tí ó já ìbálé rẹ̀ ìyún báwọn níbi tí kòròfò sáná omi ni pé ọta à ń pè kíní kan ní ọ̀tà kìí sọ̀tà àbọ̀n o òkúta ni òkúta ọmọ kèéjù kèéjù omi omi lè tó ẹyin omi lè má tó ẹyin yóò rí pẹlẹbẹ omi sì lè rí rugudu bí ẹyin yẹn náà tí ọmọ dán bọ́ bọ́ ọ̀tà ni wọ́n ń pè é òun ni wọ́n ń pè ní òkò Ṣàngó òkúta ni tí wọ́n bá fi ránṣẹ́ sí yàn ohun tó túmọ̀ sí ni wípé ọ̀rọ̀ ọlẹ̀ tàbí ọ̀rọ̀ ilé tí wọ́n jọ sọ ó ti bọ́ sí i torí pé inú ilẹ̀ ni òkúta máa wà òkúta sì ń bẹ lára tí wọ́n fi ń kọ́lé ìdí rèé tó fi jẹ́ pé tí Yorùbá bá fi òkúta tàbí ọta ohun tí wọ́n bá fi ránṣẹ́ sí yàn ohun tí wọ́n túmọ̀ sí ni pé ọ̀rọ̀ ilẹ̀ tèmi àti ẹ̀jọ̀ sọ ti bọ́ sí o. <laughs> tàbí ọ̀rọ̀ létà àjọ sọ ó ti bọ́ sí o n téyìn túmọ̀ sínú bákan náà ẹ̀wẹ̀ ó ní yorùbá máa ń lo èso gẹ́gẹ́ bí ìránṣẹ́ láti paroko gẹ́gẹ́ bí ìránṣẹ́ láti ṣe kíni láti paroko tí yorùbá bá wá fi èso ránṣẹ́ sí yàn ìbáà jẹ́ èso ọsàn ìbáà jẹ́ èso ọ̀pọ̀ òyìnbó ìbáà jẹ́ èso mọ́ngòrò ìbáà jẹ́ èso palábẹ́ èso yòówù tí ìbáà jẹ́ tí wọ́n bá ní kí wọ́n lọ fún yàn ohun tó túmọ̀ sí ni wípé ìyàwó bímọ ìyàwó ṣe kí ni ìyàwó ti bímọ o ìyàwó ti bímọ yẹ o ohun tó túmọ̀ sí nù ìyàwó bímọ ìyàwó tá a gbé ń jò níyìn o ti bímọ sẹ́wọ̀n pé igi kan ló so èso ìyàwó náà ti ṣe èso ìyàwó náà ti bímọ. So ló túmọ̀ sí torí náà ẹ̀yin ọ̀dọ́ la ń gba ẹ wá kẹ́kọ̀ọ́ àwọn bàbá wa lẹ̀ Yorùbá gbọ́n wọ́n gbọ́n wọ́n gbọ́n wọ́n gbọ́n láàyè wọn bákan náà ẹ̀wẹ̀ ó ní eegun eegun ẹran eegun ẹran tí Yorùbá bá fi eegun ẹran ránṣẹ́ sí yàn nǹkan tí ọ̀dá ni o nǹkan tí ọ̀dá ni ó túmọ̀ sí pé ọ̀fọ̀ sẹ̀ èèyàn kú torí pé ẹni tí ó bá kú a lè rí eegun rẹ̀ ẹni tí ó bá kú wọn ò lè rí eegun rẹ̀ hmm, tí ẹni tí ò tí ì yẹ kó kú téèyàn bá kú láì tọ́jọ́ tọ́fọ̀ bá ṣẹ̀ ẹni tọ́fọ̀ ṣẹ̀ tí ò tí mọ̀ pọ́fọ̀ ṣẹ̀ òun eegun ni wọ́n lọ fi ni wọ́n mú géńdé pé kó lọ fún un tóun náà bá ti rí eegun ó ti mọ̀ pé òkú ti kú nù ọ̀fọ̀ ṣẹ̀ ló túmọ̀ sí i omi ni pé àkúfọ̀ àwo ara ìránṣẹ́ ni ara àmì ni ara ohun èlò ni tí yorùbá máa ń lò láti fi pàrokò àkúfọ̀ àwo tí yorùbá bá fi àkúfọ̀ àwo kò pọn dandan kó jẹ́ àwo orú yìí tá a fi ń jẹ ní ìsìn nítorí pé àwo tá a fi ń jẹ ní ìsìn ńgbà tí èbó dé ló dé àwo tí yorùbá fi jẹun àwo amọ̀ ni wọ́n mọ̀ bí àwo òun tá a fi ń jẹ náà wọ́n mọ̀ àwọn tí wọ́n mọ̀ àwọn tí wọ́n mọ̀ ìkòkò wọ́n mọ̀ mọ̀ àwo tá a fi ń jẹ láyé àtijọ́ wọ́n wá wá ẹ̀kúfọ́ rẹ̀ wọ́n ò fi ránṣẹ́ sí yàn tí wọ́n bá fi ẹ̀kúfọ́ àwo ránṣẹ́ sí yàn ohun tó túmọ̀ sí ni wípé ọ̀rọ̀ obìnrin ọ̀rọ̀ obìnrin tá a jọ sọ mo lè bá ṣẹ́dé lórí rẹ̀ tàbí ọ̀rọ̀ obìnrin tó bá mi sọ rí mi lórí rẹ̀ tàbí ọ̀rọ̀ obìnrin tó bá mi sọ ó ti bọ́ sí i ọ̀rọ̀ ìyàwó tó bá mi sọ ó ti bọ́ sí i tàbí ọ̀rọ̀ ìyàwó tí mo bọ́ ọ sọ ń kọ́ kí ló dé tó fi jẹ́ pé àwo ni Yorùbá lò gẹ́gẹ́ bí àmì fún àrokò ìdí ni pé obìnrin máa fi àwo tọ́jú oúnjẹ obìnrin lọ́làwo ẹ lè rọ́kùnrin kọ́ máa di àwo káàkiri ara ẹrù ìyàwó làwo wà ara ẹrù obìnrin ni àwo jẹun wà idire to tó fi jẹ́ pé àwo ni Yorùbá fi máa ń pàrokò fún tó ọrụ obinrin. ọ̀rọ̀ obìnrin omi ni aṣọ pupa aṣọ pupa jẹ́ ìránṣẹ́ ẹlẹ́ẹ̀kẹfà àmì àrokò ẹlẹ́ẹ̀kẹfà tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí méje péré ni màá sọ̀rọ̀ lé lórí kí n tó sí ojú òpó lẹ̀ káwọn èèyàn tó bá wa dá sí i láti lé aṣọ pupa nǹkan pupa Yorùbá gbàgbọ́ pé ewu ni ewu ni nǹkan pupa tó bá fi aṣọ pupa ránṣẹ́ sí yàn tàbí tí wọ́n bá fa aṣọ pupa pàrokò sí nǹkan ó túmọ̀ sí pé nǹkan òun léwu ẹ̀ gbọ́dọ̀ débẹ̀ o tí ẹ bá sì débẹ̀ ìṣẹ̀lẹ̀ bí ó ṣẹlẹ̀ sí o fún àpẹẹrẹ ẹ wo igi ọsàn tó bá so jẹgbẹ́nì tí yorùbá ọba fẹ́ kẹ́nìkan kan ó débẹ̀ lẹ́yìn ẹni tó ní wọn ó sọ aṣọ pupa mọ́ báwọn èèyàn bá sì ti ráṣọ pupa ń bẹ̀ ó ti nítumọ̀ pé kẹ́nìkan kan náà súnmọ́ bẹ́ẹ̀ ó léwu béèyàn bá lagídí tó bá já tó bá mú ó lè kú inú lè rún ntí ọ̀dà lè ṣẹlẹ̀ sí i nǹkan tí yorùbá tí wọn bá fẹ́ kéèyàn ò fọ́ kàn èmi mo ní kíní ìkẹ́lómi ọmọ fọ́ kàn ni yorùbá máa fi aṣọ pupa ni wọ́n máa fi pàrokò sí oko yìí oko mi ni ẹ má dé bẹ́ẹ̀ wọ́n ò fi aṣọ pupa wọ́n ta mọ́bì kan bẹ́ẹ̀ gbogbo ẹni tí lọ tí ń bọ̀ tó bá ti ráṣọ pupa ń bẹ̀ o ti mọ̀ pé ìwọ ni o gbọ́dọ̀ ya bẹ̀ mú nǹkan gbogbo nǹkan tí yorùbá bá ti fi aṣọ pupa tí wọ́n fi pàrokò sí ó léwu nù má dé bẹ́ẹ̀ ó léwu ẹlẹ́ẹ̀keje tí màá ti dánu dúró lónìí tó rọ́pọ̀ lọ ṣùgbọ́n méje péré náà ni mo fẹ́ sọ fún wa lónìí àròkọ eh, ni mo ń sọ̀rọ̀ lé lórí lórí ètò Yorùbá gbọ́n láti fi hàn pé ìran Yorùbá gbọ́n hmm, àmì ẹlẹ́ẹ̀keje ìránṣẹ́ ẹlẹ́ẹ̀keje tí Yorùbá fi máa ń pàrokò òun ni osùn àti ọ̀sẹ̀ láyé àtijọ́ osùn ni yorùbá fi máa pa ọmọ lá ọṣẹ ni yorùbá fi máa wẹ̀ ọṣẹ dúdú ni yorùbá fi máa wẹ̀ tí wọ́n bá wá bímọ tuntun ọṣẹ ń ni wọ́n fi fọ̀ wọ́n fi fọ̀ gbogbo ara rẹ̀ wọ́n fi wẹ̀ níwé àkọ́kọ́ wọ́n wàá mu osùn wọ́n fi pamọ́lá ìdílé tí yorùbá fi máa ń pò wípé àgán tọwọ́ bo sùn yóò fi pa ọmọlá wọ́n fọṣẹ wẹ̀ ọmọ tuntun wọn ó sì fòṣùn kùn ún la bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe fún un lọ títí títí tí ó fi dàgbà wọ́n máa fi ọṣẹ wẹ̀ ẹ́ wọ́n máa fòṣùn pa á la tọmọ yìí bá wá dàgbà tọkànnú àwọn òbí rẹ̀ tó bí tó bá relé ogbó tọkànnú àwọn òbí rẹ̀ tó bí tó bá papòdà tí ọmọ wọn ò bá sí nílé tí wọ́n bá fẹ́ pàrokò fún pé àwọn òbí rẹ̀ kú tàbọ̀kan lára àwọn òbí rẹ̀ kú ó sùn àtọ̀sẹ́ ni wọ́n fi ránṣẹ́ sí i osùn àtọ̀sẹ̀ ni wọ́n fi ránṣẹ́ sí tóun náà bá ti rí osùn tó rí ọ̀sẹ̀ ẹni ọba dàgbà ni wọ́n máa ṣerú rẹ̀ fún tí èsì ọ̀fọ̀ ẹ̀kún mo sọ fún yín lẹ́ẹ̀kan tó ń pé ọ̀fọ̀ lọ́ba sẹ̀ ẹ̀kún mo sọ fún yín pé eegun ni wọ́n fi ránṣẹ́ ṣùgbọ́n tó bá ṣe wípé àgbàlagbà tó ti dàgbà tó bímọ gidi ló kú tí wọ́n bá fẹ́ sọ fáwọn ọmọ rẹ̀ pé bàbá wọn tàbí ìyá wọn kú wọn fi osùn tàbí ọṣẹ wọn fi ránṣẹ́ sọmọ n tó túmọ̀ sí ni pé ńgbọ̀ wà ń kéke ẹni tó fọṣẹ wì ọ́ tó kún ọ lóṣùn ó ti kú o wá sanwó osùn wá sanwó ọṣẹ wá sanwó osùn wá sanwó ọṣẹ bàbá wa lọ ó rọrùn dẹ̀ra ìyá wa lọ. ó rọrùn dẹ̀ra kò kúkú mọ́tò ọwọ́ ọmọ ló kú sí o bàbá wa lọ ó rọrùn dẹ̀ra ntínú Yorùbá máa dùn sí láyé nǹkan mẹ́ta ni nǹkan mẹ́ta ni nǹkan àkọ́kọ́ tínú Yorùbá máa dùn sí jù láyé òun ìyàwó gbígbé Yorùbá máa ná gbogbo tó ní lórí ètò ìgbéyàwó wọ́n máa náwó gan-an lórí ètò ìgbéyàwó wọ́n máa ṣe gan-an wọ́n ṣàìsùn ìyàwó wọ́n sunkún ìyàwó gbogbo nǹkan tí Yorùbá bá mọ̀ ni wọ́n fi máa ṣe ìyàwó nítorí pé inú nǹkan tó ṣe pàtàkì jù sí wọn láyé ò ní ìyàwó wà nǹkan lẹ́ẹ̀kejì tí Yorùbá tún máa náwó sí òun lọ́mọ kíkó ọmọ kíkó tíyàwó wọn tí wọ́n ṣe bá bímọ wọ́n náwó wọ́n nara wọ́n dáwọ́ dùnú nǹkan lẹ́ẹ̀kẹta tí yorùbá máa náwó sí gan-an òun ni òkú àgbàlagbà òkú àgbàlagbà yorùbá ó náwó sókú àgbàlagbà wọn ó ṣe ijọ́ kẹjọ wọn ó ṣe ijọ́ ọ̀mí ijọ́ kẹfà àwọn míì ijọ́ keje lẹ́yìn èyí wọ́n wá dájọ́ sókú wọ́n máa sọ wọ́n pẹ̀lú wọ́n péjọ torí náà bí méjèèje bó ṣe jẹ́ tí mo mẹ́nubà lónìí ẹ bá mi sí ojú òpó lẹ̀ kí àwọn tí wọ́n ń wò wá kí wọ́n bá mi dá sétò Yorùbá gbọ́n àròkọ la gbéyẹ̀wò lónìí lórí ètò Yorùbá gbọ́n ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ pè mí sí òní zero eight zero six nine nine three two eight four two ẹ pè mí wọlé ẹ bá mi dá sétò Yorùbá gbọ́n lónìí ẹ pè mí wọlé kẹ́ ẹ bá mi dá sí ètò Yorùbá gbọ́n àròkò la gbéyàwó gẹ́gẹ́ bí ọgbọ́n yorùbá lónìí ẹ pè wọlé tẹ́ ẹ bá ti pè wọlé ẹ láǹfààní láti jẹ ẹ̀bùn lórí ètò yorùbá gbọ́n ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ pè mí sí òun náà ni zero eight zero six nine nine three two eight four two ẹ bá mi mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí ẹ bá mi mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí àwọn èèyàn pè mí wọlé ẹ pè mí ẹ pè wọlé kájọ dá sí ètò Yorùbá Gbọ́n lónìí zero eight zero six nine nine three two eight four two ń lẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́sí bá mi sọ̀rọ̀ lónìí lórí ètò Yorùbá Gbọ́n àròkò la gbé yẹ̀wò bẹ́ẹ̀yìn ọmọ ọ̀sìn ti ń kọ lẹ́tà síra yín tẹ́ ẹ bá fẹ́ bára yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni ìran Yorùbá ń lo àròkò láti bára wọn sọ̀rọ̀ láyé àtijọ́ ta lọ́mọ nǹkan kan tó fẹ́ sọ fún wa nípa àrokò tàbí ta ló ní àfikún tó fẹ́ fi kún fún wa lórí àrokò ẹ pè wọlé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kájọ sí kíni kájọ gbáràkà sí dà lórí wọ́n ti pè wọlé o hello. hello ta ní sọ̀rọ̀ bolẹ̀ tí ń pè é. ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ o. ọ akínyìn káàárọ̀ ẹ kó o. ìsàlẹ̀ ọ̀yọ́ la ti sọ̀rọ̀ o. kí lẹ porúkọ ara yín láti ọ̀yọ́. adéyẹmọ john ló sọ̀rọ̀ o. adéyẹmọ john oríire ò ní dàrú ọ̀rọ̀ rẹ ò ní yíwọ́ kí lórí ṣètò yorùbá gbọ́ tá a ṣe yìí. bẹ́ẹ̀ni a ẹ béèrè ẹ jẹ́ ń gbọ́. abẹ́bẹ́ èrè pé nínú àròpò tí àwọn baba ńlá baba wa fi máa ń ìrẹ̀lẹ́ fi máa ń ránṣẹ́ síra wọn láyé ìdáni. ayé òdo ìfúkànlá òkú dájú nínú méjèèjì. ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àwọn tá a jẹ́ ọ̀dọ́ láyé òde òní àti gbàgbé àgbà àti ìṣe àwọn bàbá wa. bẹ́ẹ̀ni. kí ló ń fún mi ní àbá láti béèrè ní pé ìwé gan-an. Hmm. ṣe rí ìbéèrè tẹ béèrè dáa níwájú ọlọ́run àti èèyàn ọ̀nà tá ń gbà bára wa sọ̀rọ̀ ní ìsìn yá níwájú ọlọ́run àti èèyàn yá ṣùgbọ́n tá a fi ń kọ́ wa lórí ètò yìí lónìí ni pé kí nǹkan kan kí àgbàdo tó dáyé adìẹ ń jẹ ní o. a lè padà síbi àròkò mọ́ a lè padà síbẹ̀ mọ́ torí pé kò yá bí mo bá fẹ́ bá ara ìlọ́ra sọ̀rọ̀ ní ìsìn nígbà ẹsẹ̀ ni wọ́n rìn tí wọ́n fi mú ìránṣẹ́ lọ bí mo bá fẹ́ bá Ìbàdàn sọ̀rọ̀ ẹsẹ̀ ni wọ́n rìn tí wọ́n fi mú àròkò lọ fún ọ̀nà tá à ń lò ní ìsìn ó yá ó sì dáa ju tayé àtijọ́ lọ nǹkan mi wà nú àṣà Yorùbá o tó dáa ju ti òde òní lọ o ṣùgbọ́n ní ti àrokò yìí a lè padà síbẹ̀ nítorí pé kò yá kò yá hmm. Hmm. kí lè porúkọ yín lẹ́ẹ̀kan sí. ẹ ní àǹfààní láti jẹ ẹran ẹran námọ ṣé ń gbọ́ mi ṣé ẹ mọ ìsùnkú Ọ̀rànyàn ẹ kọjá géètì Ọ̀rànyàn ẹ mọ lọ ní school of science lápò ọwọ́ àlàáfíà ẹ kan ilé tuntun tí ilé ọ̀sẹ̀ tuntun tíjọba kọ́ sínú sukú Ọ̀rànyàn ṣe mọ́ tẹ́ ẹ wàá kọjá ilé díẹ̀ ẹ wo apá ọwọ́ ọ̀tún lápò ọwọ́ ọ̀tún ẹ kàngi fúrúùtù kan rẹ̀ gẹ̀jì lábẹ́ rẹ̀ ẹlẹ́ran kan bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní ìgè àdùbí olóòsà àmàlétẹ́ ìgè àdùbí ọ̀dọ̀ ìgè àdùbí ò ní ká ẹ lọ ẹ pé látòrí ètò Yorùbá gbọ́n ẹ pé mo ní kí wọ́n fún yín lẹ́ran ẹlẹ́ran ni bẹ́ẹ̀ bá ní nǹkan tó dáa tẹ́ ẹ fẹ́ ṣe ń ta màálù òdìdí tẹ́ ẹ bá ní nǹkan tó tẹ́ ẹ lo ẹran púpọ̀ ń pín màálù yóò pín fún yín ẹ ṣe ètò Yorùbá gbọ́n òun lẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ lójú wòran yín a gbọ́dọ̀ torí a lè padà síbi àròkò mọ́. Hmm, ìdí ni pé n tá a kàn fẹ́ fi kọ́ wa gẹ́gẹ́ bí ọgbọ́n yorùbá ni pé yorùbá náà lọ́nà tí wọ́n ń gbà bára wọn sọ̀rọ̀ láyé àtijọ́ kí fóònù tó dé kí lẹ́tà tó dé kì í ṣe pé ìran yorùbá kan wà bẹ́ẹ̀ wọ́n kan wà so pé bóyá àwọn náà lọ́nà tí wọ́n ń gbà bára wọn sọ̀rọ̀ la fẹ́ fàyọ pé ìran yorùbá náà gbọ́n tí nǹkan bá ṣẹlẹ̀ ó lọ́nà bí wọ́n ṣe ń bára wọn sọ̀rọ̀ láyé àtijọ́ la fẹ́ fàyọ ẹ pè mí wọlé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero zero six nine nine three two eight four two ẹ bá wa ṣíà ẹ bá wa ṣíà John láti ìsàlẹ̀ Ọ̀yọ́ ọ̀yá ẹ bá wa ṣíà ètò yìí ẹ bá wa ṣíà rẹ̀ ẹ bá wa ṣíà rẹ̀ ẹ bá wa láìkì ẹ̀ John ẹ bá wa kọ́mẹ̀ntì ẹ bá wa kọ́mẹ̀ntì ẹ bá wa kọ́mẹ̀ntì ẹ ṣe àdúpẹ́ ẹ pè wọlé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero six nine nine three two eight four two ẹ bá wa dá sí ètò yorùbá gbọ́n ẹ bá wa dá sí ẹ bá wa dá sí ètò yorùbá gbọ́n òun lẹ̀ ń wò lójú wòran yín orúkọ mi ni dókítà wálé òkunlọ́lá èmi ni sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń gbé sọ̀rọ̀ èmi a máa sọ gbogbo ìgbà pé kọ́fọ́n ọ̀gájà kó gbéra jẹ́ èmi kò mí kí towó tán ọmọ kọ́mọ bá mi gbé lọ́jọ́ gbogbo èmi tẹ̀ ń wò yìí ń tèmi ń tèmi ìgbó orógbó lèmi fẹ́ gbó èmi ọ̀fẹ́ gbó tóbi tí ń já bàtà ìgbó orógbó lèmi fẹ́ gbó èmi ọ̀fẹ́ gbó tóbi tí ń jẹ́ gbàjá o torí porógbó ní gbó ní ayé obì bí ọ̀tá sọ̀rùn ẹyẹ lé mo mú wá tòní mo fẹ́ kọ́ yẹmí kalẹ́ kẹdẹrẹ́ ni torí wọn ti ní yẹ ní yẹyẹlé rírọ̀ ní ràdàbà lọ́rùn gbẹdẹgbẹdẹgbẹdẹ nírọ̀ kókò lágbàlá àtẹmí àtẹyìn àti gbogbo alápapọ̀ kọjọrọ gbogbo alọ́rùn kọjẹkọyẹ gan lọ. ètò Yorùbá Gbọ́nlẹ̀ ń wo àròkọ lágbéyẹ̀wò lónìí ẹ̀yin ọmọ kéékèèké ẹ̀yin ọ̀dọ́langba ẹ̀yin léèwé ẹ bá wa sí ààrẹ kí àwọn èèyàn ó rí bí wọ́n ṣe máa bí ìran Yorùbá ṣe máa ń bára wọn sọ̀rọ̀ láyé àtijọ́ àwọn náà kàn wà bẹ́ẹ̀ láì gbọ́n ìran Yorùbá kàn gbunduku kí lẹ́tà ò tó dé alọ́nà tá a fi wa sọ̀rọ̀ ẹ́ kí fóònù ó tó dé alọ́nà tá a fi wa sọ̀rọ̀ a máa ń wa ẹ̀ bó ṣe jẹ́ òun lórí ètò lónìí mò ń fi yé wa pé lọ́jọ́ Wednesday October twenty seven Wednesday ti ń bọ̀ yọjọ́ alárùbá tí ń bọ̀ yìí òun ni mo fẹ́ ṣèrántí ìyá tó bí mi lọ́mọ màmá mi àjíkẹ́. hello mo fẹ́ ṣèrántí ọdún kẹfà tí màmá mi jáde láyé ẹ̀yin tẹ̀ ń wò mí tẹ̀ ń gbádùn mi tẹ̀ bá ní tẹ̀ fẹ́ fi ràn mí lọ́wọ́ ẹ fi ránṣẹ́ sí mi ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi zero eight zero three three six nine four one one four mo fẹ́ sí ìrántí màmá tó bí mi ìrántí ọdún kẹfà tí màmá mi jáde láyé lọ́jọ́ wednesday october twenty seven wednesday tí ń bọ̀ yìí ni o wednesday tí ń bọ̀ ìjọ márùn-ún ni mo fẹ́ sí ìrántí màmá mi <laughs> bẹ́ẹ̀ bá sì ní owó tẹ́ ẹ fi ránṣẹ́ kódà kó one thousand kó five hundred owó lowó jẹ́ ntẹ́ ẹ bá ní ẹ fẹ́ sẹ́ndì ẹ̀ sínú àkáǹtì mi ẹ sẹ́ndì ẹ̀ sínú àkáǹtì yìí first bank account ni thirty twenty eight fifty six fifty five thirty nine ẹ sẹ́ndì ẹ̀ sí mi ọlọ́run ràn yín náà lọ́wọ́ ẹ̀ bákan náà ẹ̀wẹ̀ ní december twenty one màá ṣe forty years of stay. december twenty three òǹlọ́jọ́ bí mi à ń dágbére lórí ètò lónìí lórí ètò yorùbá gbọ́n à ń dágbére lónìí hmm, a sì tún padà wá níjọ́ mẹ́jọ lágbára ọlọ́run à ní lọ́lọ́ ẹja tó lọ tí ò dé sálẹ̀ bú a nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò à ń lọ lórí ètò Yorùbá gbọ́n lónìí pẹ̀lú ògo Ọlọ́run a tún padà wá níjọ́ mẹ́jọ oníyẹ̀sẹ̀ ọlọ́bẹ̀sẹ̀ o mo kí ọlọ́pọlọ òyìnbó amójú ẹ̀rọ àti ayàwòrán ọ̀rẹ́ mi pàtàkì pàtàkì Samuel ọmọ Adéyẹmí bákan náà ẹ̀wẹ̀ onímọ̀kí ọlọ́wọ́ bọ́tìnì mi amójú ẹ̀rọ olóyè Lékan Adébáyọ̀ lórúkọ aláṣẹ iléeṣẹ́ yìí tó fi UK nílùú òyìnbó ṣebùgbé ìyan ọ̀mọ̀wé ọ̀jọ̀gbọ́n olóyè olúwaṣínà ọmọ ọ̀jẹ̀dìran ni mo ń lèmi dókítà wálé ọmọ òkunlọ́lá ni mo ń dágbére fún wa lórí ètò yorùbá gbọ́n lónìí pé mo ń lọ lónìí ó tún dìjọ́ mẹ́jọ ó dàbọ̀. trado trado trado trado ọlọ́ọ̀ni kì í ṣèèyàn iléeṣẹ́ trado medical center tí mùsèmùsè wọn dá gánjá tí wọ́n fi ń ṣètọ́jú èèyàn lárùn kan tàbí míì nípa oríṣiríṣi ewé àtẹ̀gbò tásẹ̀dá fi jíǹkì wọn iléeṣẹ́ ìbàgbà trado medical center lásẹ̀dá fi fún wọn lákòókò yìí o irú àìsàn wo ni bọ́ ọ fínra ta kankan lọ ra àwọn ọjà tiẹ̀ lọ́dọ̀ wọn o àjẹbí ìdánni ìdákọ́lẹ̀ àtọ̀sí ìtọ̀ ṣúgà ikọ́ obìnrin tí ń ṣàwárí ẹ̀dà ọ̀pẹ́ ẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀jẹ̀ alọ́sọ́dọ̀ olóyè company ọ̀dẹ̀ aláre phone number wọn rèé o oh eight three zero six one five nine four five àní báyìí sọ̀nùgbà bàbá saragiri ni ló sọ bẹ́ẹ̀.